ẹ má kó bára yín o ẹ má kó bára yín o olùkọ́ kì í la orí ọmọ kó wá kó ìmọ̀ sí lórí o ọ̀rọ̀ náà ni ó sọ jáde o ọ̀rọ̀ náà ló máa sọ jáde o so àwa gbà wípé àwa mùsùlùmí gbogbo ayé a gbà wípé ẹnìkan ò lè di ànábì ọlọ́run mọ́ ẹnìkan ò lè di òjìṣẹ́ ọlọ́run mọ́ ẹnìkan kan ò lè dì í mọ́ ẹ̀ ń bá ló ń dì í ó ń tanra rẹ̀ jẹ ni yóò sì di oníyẹ̀yẹ́ yóò di ẹni ẹ̀tẹ́ yóò di ẹni àbùkù yóò di ẹni tó ga sí pé tá a bá ti ń dárúkọ rẹ̀ tí bá ń bẹ láyé tá bá ti ń pe okò ẹ̀tàn báyìí a máa fún un ní modifier ẹ̀yàn a máa fún ní ọ̀rọ̀ àpọ́nlé adjective wípé alikazab alikazab tó ti kúrò láyé tá a bá ti dárúkọ rẹ̀ a máa sọ pé làánàtù lọ́ọ̀yì alẹ́ yìí fún torí pé ó ti fi ọwọ́ ara rẹ̀ pé ègún ègún ọlọ́run ó ti fi ọwọ́ ara rẹ̀ ó ti fi ẹnu ara rẹ̀ ó ti fi pé ibi dandan àlọ́ ò nípa pé ó sọ̀rọ̀ ẹ̀dà náà bíi. lẹ́yìn anabiwa muhammad ó sọ̀rọ̀ ẹ̀dọ̀jú sí ọlọ́run lẹ́yìn anabiwa muhammad sallallahu alayhi wa sallam. ìyẹn ọ̀wá ní ká má tún di adìẹ gulam amadu ká ọ̀nà tó gbà di àwọn ọ̀rọ̀ náà tó sọ pé Ọlọ́hun sọ fún òun àwọn ìmísí irọ́ náà tó lòun gbà látọ̀dọ̀ Ọlọ́hun ká yírí ẹ wò ká wá wo irú èèyàn tó jẹ́ ẹni tá a tẹ̀lé á sàmọ́rú èèyàn tó jẹ́ nítorí náà mo wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ nípa Mirza Gulam Ahmadu ní abala àkọlé àwọn tíra sánmà ìjọ amadiya ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí mirza gulam ahmadu alikazab tó dìde ìjíǹjì tó jí ọkọ̀ọ̀kọ̀ ṣeré ọ̀dà kan eré tó kọ́kọ́ ṣe láyé rẹ̀ eré dámọlápá dámọlẹ́sẹ̀ ni. asá àkọ́kọ́ dá kò yé eré ṣe ó tún ṣeré míì apá kejì tún dá kò tún yé eré ṣe ó tún ṣeré míì ìtàn àkọ́kọ́ dá kò jókòó jẹ́ náà o àfìgbà tí ìtàn kẹta rẹ̀ tó re kéwú ọwọ́ àpò òkùtù ẹ̀ lẹ̀ kí ni ìtumọ̀ tí ń sọ yìí ìtumọ̀ ẹ̀ ni wípé Mirza Gulam Ahmadu ó sa orí burúkú ní ọ̀tún ó sa ní òsì ó sa níwájú ó sì sa ó sì lẹ́yìn ó wà nínú agbo orí burúkú. mo sì ń sọ lọ́wọ́ ni mo ń sọ ẹnà lọ́wọ́ ni. kánìyàn bá kan orí burúkú ní apá ọ̀tún ó lè mórí lé apá òsì kó sá lọ tọ́ba níwájú ó lè mórí lé ẹ̀yìn kó fẹ̀yìn fẹ́ Amadu ò rí gbogbo orígun tí ń bẹ fún ayé ló ti ṣiṣẹ́ kan orí burúkú orí burúkú àkọ́kọ́ tí Mirza Ghulam Ahmad kọ́kọ́ kó rẹ̀ sí òun ni pé ó dìde ó ní òun ni Ìmáàmù Mahadi that is ẹ̀rọ nọ́mbà one nínú ìgbésí ayé Mirza Ghulam Ahmad ó kéde ní ní orílẹ̀-èdè India ó ní òun ní ìmáàmù Mahadi Al-Mujaddid òun ní ìmáàmù Mahadi alátúnṣe ẹ̀sìn fún fourteenth century fourteenth century ìyẹn ni pé àwa mùsùlùmí. ìjírà wa ọdún ìjírà wa a ti wà ní ọgọ́rùn-ún mẹ́rìnlá ọdún báyìí ọdún mẹ́wàá àkọ́kọ́ ọdún mẹ́wàá kejì ọdún mẹ́wàá kẹta ọdún mẹ́wàá kẹrin ọdún mẹ́wàá karùn-ún ọdún mẹ́wàá kẹfà ìkeje ìkẹjọ ìkẹsàn ìkẹwàá ìkọkànlá ìkejìlá ìkẹtàlá ìkẹrìnlá la wà yìí. ọgọ́rùn ọdún kẹrìnlá fourteen fourteen hundred years one thousand four hundred years one thousand four hundred years lásìkò tá a wà yìí a ti wà ní one thousand four hundred and forty-two ok wọ́n wá bí Mirza Ghulam Ahmadu ní ọwọ́ ìbẹ̀rẹ̀ one thousand four hundred years one thousand four hundred years ìyẹn ni pé nígbà tí ọdún ìjírá tó ti pé one thousand four hundred years wọ́n ní wọ́n bí Mirza Ghulam Ahmad ló fi sọ wípé ló fi sọ wípé òun ni Ìmáàmù Mahdi Ìmáàmù Mahdi. ìyẹn kọ́kọ́ jẹ́ ẹ̀rọ nàmbà one orí burúkú àkọ́kọ́ lára Mirza gulam Ahmed Al-Kazab orí burúkú kejì lára rẹ̀ bó ṣe rí àwọn dìdìrín kan tí wọ́n gbà fún pé òun náà ni Ìmámù Mahdi ṣe mọ̀ pé gbogbo ọkọ̀ ló máa ń rí èrò oko èrò òsì mọ́kọ̀ òun dìkílé ara rẹ̀ gẹ́gẹ́ bí ìmáàmù Mahdi tá à ń retí àwọn kan gbà fún un àwọn tí ò ní ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n gbà fún un kọ̀pẹ́ sígbà náà ó tún wòkè hàn ó tún ní òun ti kúrò lẹ́bù mọ́mù màdí báyìí o òun ti wá di àlèmọ̀síhú àlèmọ̀ntazọ̀r òun ti wá di ísá ọmọ mẹ́ríyámù tá à ń retí afẹ́ẹ̀ di mélòó tó dábàá ń ó di méjì ó dá apá kìíní nípa bó ṣe pé rẹ̀ ní ìmámù màdì ó tún dá apá kejì nípa bó ṣe pé rẹ̀ ní Ìsá ọmọ mẹ́ríyámù tá ń retí kò tún pẹ́ sígbà náà ó tún dìde ó tún sọ fún ayé wípé òun ti di ànábì ọlọ́run báyìí o ìtàn kan bá tún dá nínú nǹkan méjì ó tún dìkílẹ̀ rẹ̀ pé òun ti dànábì kò tún pẹ́ sígbà náà ó tún jẹ́ ńjó tán ó tún ní òun ti wá di òjíṣẹ́ tọ́lọ́run sí gbogbo ayé. ṣẹ́rí bí mo ṣe tóun bẹ́ẹ̀ náà ní í ṣe mú ẹ̀rí wá bẹ́ẹ̀ náà ní í ṣe mú ìtọ́ka wá ó lóun ni màá dì í kò sí ọ́fíìsì wọn tẹ́ ẹ dé kò sí ọ́fíìsì amadi tẹ́ ẹ dé tẹ́ ẹ bá kàlẹ́ndà Mirza Gulam Ahmadu tí wọ́n sì kọ́ sí abẹ́ rẹ̀ pé ìmáàmù Mahdi of fourteenth century ìmáàmù Mahdi the reformer of the fourteenth century wọ́n á kọ síbẹ̀ bẹ́ẹ̀. ṣé Mirza Gulam Ahmadu ṣé òun ni ìmáàmù Mahdi ni àkọ́kọ́ náà ẹjẹ́ àti ibì kan gbé e ìmáàmù Mahadi orúkọ yẹn ànábì ló ànábì ló dá akọ yẹn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ló sọ pé ẹnìkan ń bọ̀ lọ́wọ́ òpin ayé tí ó wàá tún ayé ṣe tó máa tún ẹ̀sìn ṣe ẹni náà sì ni mahadi yóò sì jẹ́ ìmáàmù fáwa mùsùlùmí ẹnikẹ́ni tó bá ń bẹ láyé lásìkò náà ibikíbi tó o bá wà o gbọ́dọ̀ lọ ṣe báyìí àfun ìdí tí amadíyà tí wọ́n fi máa ń ní kẹ́ ẹ wá ṣe bẹ́ẹ̀ àníyẹn torí pé àwọn ti gbà pé màdí yẹn ti dé òun náà sì ni Mirza Gulam Ahmadu Alikazabu ṣe bá ànábì ló dákọ màdí ànábì ló sọ àsọlẹ̀ nípa màdí ta ni ànábì pè ní ìmọ̀ọ́mù Mahadi mi ò ní láǹfààní lásìkò iná láti máa sọ àwọn iṣẹ́ tí Imam Mahdi ó ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ní ṣókí ta ni ànábì pè ní Imam Mahdi fún wa ọ̀ya ẹ á lọ sínú hadisi káwá wò bóyá káwò bóyá Mirza Ahmadu ni ẹni náà. màá ka àdìsí bíi méjì tàbí mẹ́ta fún wa. lóòótọ́ ni ìmáàmù màdì ń bẹ àmọ́ ta ni ṣé mirza gulam ni tàbí màdì tìjẹ̀bú òde torí màdì kan náà dìde ń jẹ̀bú òde ó lóun ni màdì ó ní òun ni màdì. ọ̀kan náà dìde ń bàdàn ó lòun ni màá dì í bákan náà àti Ibrahim Niyasi àwọn náà pera wọn ní ìmáàmù màdì òun kálukú rísàǹpẹrẹ ní ìmáàmù màdì lọ́wọ́ pé ànẹ́bì sọ pé ẹnìkan ń bọ̀ lópin ayé tí ó máa jẹ́ ta wá ní ìmáàmù màdí o ẹ já lọ sínú hadísì torí ọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ view tiwa bí kò ṣe ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam. hadísì alákọ̀ọ́kọ́ rèé o an ummi salama an ummi salama. عن أم سلمة قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المهدي من عترتي من ولد فاطمة المهدي المهدي من عترتي من ولد فاطمة ìmáàmù màdí tá à ń retí mínìrìn tìrátì nínú àrọmọdọ́mọ mi ni ó wà mi ń wáládé fáàtìmà nínú ọmọ fáàtìmà ni ó wà rọwáhu abu dahud fi sunanihi ẹsẹ lé ní báwọn ìmáàmù màdí tá à ń retí ta ni ó jẹ́ àrọmọdọ́mọ ànábì wa muhammad ló máa jẹ́ àdìsí kejì àní ali rọ́díyàlọ́hu ànihu kọ́l kọ́lá rọ̀ṣúlùlọ́hì sọ́lọ́lọ́hu aleyhi wa sálàm alimahadi minna ahalalbait yuslihuhu lọ́hu fi layla ìmáàmù màdí fámìlì wa ni minna ara wa ni ahalalibaiti àwa tá a jẹ́ ahalulibaiti ànábì àwa fámílì ànábì aráalé ànábì yùsìlíhùhù lọ́ọ̀fì ilé ìlà aláwo sì ṣe àtúnṣe ọ̀rọ̀ rẹ̀ ní òru ọjọ́ kan péré. àdíìsì kẹta lórí ìta ni ìmáàmù màdí àni abdullahi àni nàbí sallallahu alayhi wa sallam kọ́ọ̀lù látọ̀dọ̀ abdullahi ibn mas'ud kí Allah yọ́nú sí i látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ànábì sọ pé làmúyẹ́kọ́ mínà dúnìyá illa yaumun kódà kó má ṣẹ́kù ju ọjọ́ kan lọ fún ayé táyé ó fi parẹ́ làkọ́ wà lọ́lọ́ọ̀ zálìkà lìyàwó mà jẹ́ kí ọjọ́ náà ó gùn ju àwọn ọjọ́ akẹgbẹ́ ẹ̀ lọ hátà yẹ́bọn àṣàfi ìrọ́jù lánàá mi nì títí aláwo fi gbé ọkùnrin kan dìde láti ara mi láti ara mi ao min ahli baiti ìtumọ̀ látara mi òun ni min ahli baiti látara mọ̀lẹ́bí mi. yùwátì ù ismu hu ismi orúkọ tí màdí yẹn ó máa jẹ́ orúkọ tẹ́ni yẹn ó máa jẹ́ ó máa ṣe wẹ́kú orúkọ èmi ànábì muhammadu wàsmu hu wàsmu àbíyí wàsmu àbíyí ismu isma àbí abi àbíyí isma abi orúkọ tí bàbá rẹ̀ náà ó je. yóò máa jẹ́ orúkọ bàbá tèmi ìyẹ́múláwùlẹ̀ àrídọ̀ kriston wàhádìlán ó máa mú dọ́gba àti déédéé kún gbogbo orí ilẹ̀ ayé pátápátá kàmàmúlẹ̀ àti vulman wàjáwùrọ̀ gẹ́gẹ́ bí àbòsí àti àìṣedéédéé gẹ́gẹ́ bó ṣe gba orí ilé ayé kan rí rọ̀wáhù àbùdáhùd fi sùnánìhì àbùdáhùd ló gbà wá nínú súnà rẹ̀ ẹ̀yìn ìgbà amadíyà ẹ̀ wá sí tòsí àjọ sọ̀rọ̀ jẹ́ ènìyàn sí ènìyàn kájọ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ pé ènìyàn ní mí níbo lẹ́yìn ìjọ amadíyà ti gbọ́ nípa pé ẹnìkan ń bọ̀ lópin ayé tí ó máa jẹ́ ìmáàmù màdì bí ó bá jọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. abẹ́ ẹ̀tún gbọ́nbò míì ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ló jẹ́ ká mọ̀ wípé ẹnìkan ń bọ̀ lópin ayé kódà kí ọjọ́ ayé má ṣẹ́kù ju ọjọ́ kan lọ gẹ́gẹ́ bá a ṣe kà nínú àdìsí kẹta Allah subhanahu wa ta'ala ó sì máa gbé ẹni náà dìde sẹ́ ọ máa gbé dìde.